ọlọ́ni ìyà tí máa ń tààyàn tí máa ń ròyàn òun náà ló máa jẹ́ ti àwọn kèfèrí náà. wama anzalna alayka kitaba illa. ọlọ́ni ìwà ànábì àsọ kùránì kalẹ̀ fún ẹ àyàfi kó o lè lo kùránì fún àlàyé. illa litubayyina lahumu alladhi ikhtalafu fihi àfi kó o lè bá a ṣàlàyé fún wọn nǹkan tí wọ́n ń yapa ẹnu bẹ́ẹ̀ táwọn kan wò wípé ká máa sin òòṣà òun lọ lẹ́tọ̀ọ́ táwọn kan lẹ̀ sọ wípé rárá òòṣà kọ́ lẹ́tọ̀ọ́ ká sìn yẹn la fẹ́ kọ́ wa yanjú fún wọn. wa hudan wa rahmatan li qawmin yu'minun. abẹ́ kí ìwé tá a fi ránṣẹ́ sí ọ kó máa jẹ́ ìtọ́sọ́nà àti àánú fáwọn tó bá nígbàgbọ́ sí i. والله أنزل من السماء ماء ọlọ́run ọba tí ọlá rẹ̀ ga òun ló ń sọ̀kalẹ̀ láti sánmà omi òjò ọlọ́run sọ̀kalẹ̀ láti sánmà. فأحيا به الأرض بعد موتها. ọlọ́run ọba tí ọlá rẹ̀ ga òun náà ló wá lẹ́lẹ̀ lẹ́mìí pẹ̀lú sábàbí omi òjò náà lẹ́yìn ìgbà tí lẹ́lẹ́ bá ti gbẹ tí ò lè wù nǹkan mọ́ ọlọ́run bá wa ṣe lẹ́bi yọ̀wá lè máa wù nǹkan. inna fi dhalika la ayatan li qawmin yasma'un. ọlọ́run ni ẹjọ́ bá lè lọ wo eléyìí bójú ti ń rọ̀ tílẹ̀ náà di nǹkan tí ń sẹ̀mí ọmọ máa rí àmì ọlọ́run ọba tó ga fún àwọn ènìyàn tó bá jẹ́ wípé wọ́n bá lè máa gbọ́rọ̀ ọlọ́run ní àgbọ́yé dáadáa. wa inna lakum fil an'ami la'ibran. ọlọ́run ní dábàá tọ́lọ́run ọba ṣe fún yín ọlọ́run ọba tún fi àwọn nǹkan tẹ́ ẹ máa wò níbẹ̀ tó jẹ́ pé ẹ máa kọ́gbọ́n látara rẹ̀ nǹkan tẹ́ ẹ mọ̀ ẹ tún máa padà rí pé ìmọ̀ ń dọ́dọ̀ yín tẹ́ fi máa dá ọlọ́run ọba mọ̀ látara àwọn dábàá yín. nùsíkùn mimma fi butuni. ọlọ́run ní láti inú àwọn dábàá yìí a máa fún yín jẹ a máa fún yín mu látara inú dábàá yìí a máa fún yín mu labanan khalisan a fún yín ní wàrà èyí tí ó pure tí ó mọ́ tónítóní. من بين من بين فرس ودم ọlọ́run ní wàrà yìí ìmọ̀ wá láti ibi àárín ibi tí gbẹ̀ ń dúró sí àti ibi tẹ́jẹ̀ dúró sí àárín méjèèjì ni máa ń gbà wá ẹ̀jẹ̀ ò sì ní ta sí i bẹ́ẹ̀ náà nìgbẹ́ ò sì ní ta sí i. labanan khalisan sa'igan lish-sharibin. ọlọ́run ní àáfún yín ní wàrà mu èyí tí yọ jẹ́ wàrà pàǹbélé tí ò ní nígbẹ̀nu tí ò ní lẹ́jẹ̀nu tí ó máa lọ tìrín lọ́dọ̀ àwọn tí wọ́n bá mu wàrà náà. ومن ثمرات النخيل والأعناب. ọlọ́run ní láti bí ara èso àti èso igi gírèpù ọlọ́run ni a tún ṣe fún yín. tàtàkìdúnà minhu sakaro warizqan hasana. ọlọ́run ni ẹ lè mú jáde ń bẹ̀ ọtí ọlọ́run ni ẹ lè mú jáde ń bẹ̀ ẹ tún lè rí nǹkan tẹ́ ẹ máa jẹ tẹ́ ẹ máa mú bẹ́ẹ̀ gbogbo àwọn èso yẹn ẹ tún rí jẹ níbẹ̀ tó dẹ̀ jẹ́ jíjẹ nǹkan tó dáa. inna fi dhalika lahayatan liqawmin ya'qilun. ọlọ́run ní ọ̀nbẹ nínú eléyìí o la ayatan àmì ọlọ́run ọba ń bẹ lára nǹkan yìí likọ́ọ̀mí yàkìlú. ọlọ́run ní fún àwọn ènìyàn tí wọ́n bá lè ṣe làákàyè dáadáa. وأوحى ربك إلى النحل أن اتخذي من الجبال بيوتا sọ ibi yìí náà níbi tí a dé ọlọ́run bá ní àwa la ránṣẹ́ lọ bá oyin kó máa mú níbi orí òkè ọlọ́run ní kó máa ní ilé níbẹ̀. wọ́n mi nà látara igi náà kọ́mọ ní ilé ń bẹ́ẹ̀. ọlọ́run gbogbo ń tọ́mọ èèyàn bá mọ́ lẹ́lẹ́ tó bá ga tí wọ́n wá ṣe sílì sórí ẹ̀ kí oyin ọmọ ní àwọn ilé ń bẹ́ẹ̀ so ibi orí àyàtà wà ní oní àwọn kà fún wa bẹ́ẹ̀ láti bẹ̀rẹ̀ tẹ̀síìrì lónìí bisimilá. أعوذ بالله من الشيطان الرجيم وأوحى ربك إلى النحل أن اتخذي من الجبال بيوتا ومن الشجر ومما يعرشون ثم قلي من كل الثمرات فاسلكي سبل ربك زللا يخرج من بطونها شراب مختلف ألوانه فيه شفاء للناس إن في ذلك لآية لقوم يتفكرون والله خلقكم ثم يتوفاكم ومنكم من يرد إلى أرذل الأمر لكي لا لكي لا يعلم من بعد علم شيئا إن الله عليم قدير ọlọ́run ọba tí ọlá rẹ̀ ga ń ṣàlàyé fún wa. nípa oyin aya sixty eight òun náà ni adé nínú suratu nali Quran sixteen ọlọ́run ọba tí ọlọ́run ga ó ń ṣàlàyé fún wa nínú aya yìí ẹ̀dá kan nínú àwọn ẹ̀dá ọlọ́run tọ́lọ́run ní máa ṣe àǹfààní fún àwa tá a jẹ́ ọmọ ènìyàn lánàá a ti fún wa pé oyin ó ní ó ní abo ó ní sàkànsabo èyí tí í máa ń mú oyin tá à ń la jáde òun náà lè tọ́ jẹ́ sàkànsabo bẹ̀ èyí tọ́ jẹ́ akọ bẹ̀ òun ni máa dáàbò bo ilé oyin olè yẹn máa rí níwájú ilé oyin tí ó kùn yomoyomo káyọ̀ má bàa wọ ilé oyin abo àwọn ọmọ yé wọn máa bí sàkànsabo sọ. So, òun náà sì tún máa bí akọ míì náà tọ́jà yìí pé yóò lè máa dáàbò bo ìta a máa bí abo tọ́jà pé òun náà tún lè jẹ́ pé yóò tún bí àwọn ọmọ. so látara bẹ́ẹ̀ ọlọ́run ọba wa ń ṣàlàyé fún wa oore tọ́lọ́run ọba ṣe fún àwa tá a jẹ́ ọmọ èèyàn láti lè bá a mọ̀ pé ọlọ́run ọba yìí ọba kan ṣoṣo ni. So, so àti láti lè bá àjọsìn fún ọlọ́run ọlọ́run ni wà á á rọ́bùkà ìlànà. wà á rọ́bùkà ìlànà lẹ́yìn ìtàkìdí mìíràn jìbà lùtà. nǹkan alákọ̀ọ́kọ́ tí àwọn àpá àkọ́kọ́ ṣàlàyé fún wa lórí àyà yìí òun náà ni pé tá a bá rí àwòhá ìtumọ̀ tí aoha ha to ń mú wa àwọn àpá wọn ṣàlàyé fún wa ó lè túmọ̀ pé ọlọ́run ọba ránṣẹ́ láti sánmà ó wá ránṣẹ́ yẹn wá bá àwọn tí wọ́n jẹ́ ànábì ọlọ́run so ọlọ́run ọba máa jẹ́ pé tá a bá pàdé aoha nínú kùránì. No ó máa jẹ́ wípé ọlọ́run ọba reveal mẹ́sẹ́ẹ̀jì láti sánmà wá sílẹ̀ ẹ̀lẹ́ a máa sábà jẹ́ bí wá sí tọ́tí jìbìrì yìí kó jẹ́ pé jìbìrì lọ́lọ́run bó ni kó gbé mẹ́sẹ́ẹ̀jì yẹn wá ọlọ́run ọba dẹ̀ máa gbé wá direct fáwọn ànábì ọlọ́run gẹ́gẹ́ bá a ti ní al-hadith tá a dẹ̀ ní kúránì so wáàyí a máa ti bẹ̀rẹ̀ wá sọ́dọ̀ àwọn tí wọ́n já wọn ànábì ọlọ́run ìtumọ̀ ẹlẹ́ẹ̀kejì èyí tó jẹ́ pé tá a bá rí ao a ó máa ń túmọ̀ sí àṣàrọ̀ kéèyàn kan tọ́ka síyàn lọ́ọ̀kan ìyẹn ni àṣàrọ̀ ó tọ́ka sí lọ́ọ̀kan ìyẹn a lè rí Mariam. ayé ẹlẹ́ẹ̀kọkànlá nígbà tọ́lọ́run ọba ń ṣàlàyé nípa ànábì ọlọ́run ọba Zakariya ọlọ́run ọba ń ṣàlàyé ànábì ọlọ́run ọba ìfún wa ọlọ́run ọba ní fa áwọ́ á ilẹ̀ ìhìm bókàrà ọlọ́run ọba ó ń sọ Zakariya. Zakariya ní kọ́lọ́run ọba ó fi hàn òun àmì tó wọn ó fi mọ̀ pé òun máa bímọ ọlọ́run ọba wa ní àmì tá ó fi mọ̀ pé òun máa bímọ sọ òun náà ni pé Allah tó kálímà náà sa sàlásàlà yá àlè ìlà ramza ó ní lè báwọn èèyàn sọ̀rọ̀ fún odidi ọjọ́ mẹ́ta ìṣàárọ̀ lọ́ọ́ máa ṣe ọwọ́ lọ́ọ́ máa fi júwe ntọ́ bá fẹ́ káwọn èèyàn ó ṣe ọlọ́run ní fa áwọ́ á ilẹ̀ ìmù ànábì ọlọ́run ọba yìí wá ṣe ìṣàrọ̀ fáwọn ènìyàn ó sọ fún wa wípé à ń sábìhú. sábìhú bukira táwọn wà á ṣe yá. ó wá ń sọ fún wa pé ọsọ ní ọwọ́ ó fọwọ́ júwe fún wa ẹ̀yin èèyàn mi bàtà ń béèrè nǹkan lọ́wọ́ ẹ̀ kò lè sọ̀rọ̀ mọ́ ọwọ́ afọwọ́júwe fún wa yí pé ẹ máa ṣe subhanallah ní àárọ̀ ẹ dẹ̀ máa ṣe subhanallah ní ìrọ̀lẹ́ so jẹ́ ìtumọ̀ ẹlẹ́ẹ̀kejì so ìtumọ̀ ẹlẹ́ẹ̀kẹta tọ́já yí pé ọlọ́run ọba máa lo amarọ̀ àwọn á nígbà míì ọlọ́run pàṣẹ fún kinní yẹn ṣe nǹkan báyìí ọlọ́run ọba ló pàṣẹ fún un wípé kò ṣe nǹkan báyìí ìyẹn wà nù suratu zalizala ọlọ́ọ̀ni yawma izin tó adiso akbaro a bi anna rabbaka awhala ọlọ́ọ̀ni ló bá di jọ́ gbẹ̀ǹde gbogbo ntí bẹ nínú rẹ̀ ni ó tú jáde síta. Si kí ló dé tó tú gbogbo ohun tí ń bẹ nínú ẹ̀ jáde bí anarọ. anarọ baka ọ̀hálà. ìyẹn ni pé ọlọ́run ọba rẹ àmọ́rọ̀ á ọlọ́pàá ló túmọ̀ sí so àwọn a a máa túmọ̀ sí kíni ọ àmọ̀rọ̀. níbi bíi ọwọ́ ń túmọ̀ sí alẹ́ àmọ̀ níbi eléyìí tá fi jẹ́ ìtumọ̀ mẹ́rin tí máa ń túmọ̀ sí sọ ó máa ń túmọ̀ sí kí ni alẹ́ àmà sọ ilẹ̀ àmù ni pé kéèyàn ó fi nǹkan mọ̀ yàn pé báyìí láti ṣe nǹkan so ọlọ́run ọba kọ́ àwọn ọmọ èèyàn ọmọ fi ilẹ̀ àmú mọ́ wa gbogbo àwọn tó ń kọ́ ilé tá à ń kọ́ yìí ilẹ̀ àmú kan ọlọ́run bá fi mọ̀ wọ́n àwọn tó ṣe pléènì ilẹ̀ àmú kan ọlọ́run bá fi mọ̀ wọ́n àwọn tó ṣe mọ́tò ilẹ̀ àmùká ọlọ́ba fi mọ̀ wọ́n ẹ ṣe báyìí ẹ ṣe báyìí ẹ ṣe ẹ̀yin ẹ jókòó ẹ ronú pé a fẹ́ máa ṣe kínní kan báyìí tí ó máa jẹ́ kí n kò rí báyìí ilẹ̀ àmùká ni so ilẹ̀ àmùyẹn wá ní àyà tá a wá ń kà níbí òun náà lọ́wọ́ á túmọ̀ sí ọlọ́run ọba fi mi àwọn nǹkan tó fẹ́ sọ níbi bíi nǹkan mẹ́rin òun ọba fi mọ oyin tọ́lọ́run fẹ́ fẹ́ fẹ́ sọ bíbí nǹkan mẹ́rin lọ́lọ́run ọba fi mọ oyin tí ọlọ́run ọba fẹ́ ṣàlàyé àwọn nǹkan mẹ́rẹ̀ẹ̀rin fún wa nínú bíi nǹkan àkọ́kọ́ tọ́lọ́run ọba fi mọ oyin ọlọ́ni wa aw arọ́bùkà ìlànà. wà á ha rọ́bùkà ìlànà lẹ́yìn tàkìdí minal jibali buyuta. nǹkan àkọ́kọ́ tọ́lọ́run ọba fi mọ oyin òun náà ni ìtìkọ́ dùlùbùyù kóun náà sọ pé òun fẹ́ ní ilé ọlọ́run ọba fi mọ oyin sọ kí oyin ọmọ sọ wípé òun fẹ́ ní ilé ọlọ́run ọba fi mọ oyin gẹ́gẹ́ bó ti fi mọ ọ̀gọ̀ọ̀rọ̀ àwọn ẹranko ẹyẹ náà òun náà sọ pé òun fẹ́ ní tẹ̀ ọlọ́run ọba ti kọ ibi tí ó mọ ìtẹ́ rẹ̀ sí àwọn ẹranko àwọn náà máa sọ pé àwọn fẹ́ ní ihò òkété oríbi tí máa ń ṣe ihò rẹ̀ ó láwọn ọgbọ́n tí máa ń dá sí ihò rẹ̀ gẹ́gẹ́ báwọn afáà náà ti ṣàlàyé ọlọ́run ló fi mọ̀ ọ́n tọ́jẹ́ igbe yóò ti wá ọ̀nà àbí tó lè gbà sájáde tí wàhálà bá fẹ́ ṣẹlẹ̀ yóò ti kírètì ẹ̀ lẹ̀ ìmọ̀ tó tóbi lọ́lọ́run ọba fi mọ̀ ọ́n so ìmọ̀ àkọ́kọ́ òun náà ni pé ọlọ́run ọba kọ́ oyin ní ìmọ̀ bó o ní ó ti máa kọ́ ilé ṣùgbọ́n ọlọ́run ọba ti kọ́ bí ó ti máa kọ́lé ṣùgbọ́n ọlọ́run ibo lọ́wọ́ a máa kọ́ ilé náà sí ọlọ́run ọba wa ya ọ̀nà mẹ́ta lẹ̀ fún tí ó máa kọ́ ilé sí alákọ̀ọ́kọ́ ń bẹ́ẹ̀ mínàlì jìbà òkè tó bá ga dáadáa tọ́jẹ́ pé kò rọrùn fọ́mọ ènìyàn láti lè gùn oyin a máa wá lọ kọ́ ilé síbi orí òkè náà so yọ fi oyin yọ kọ́lé síbẹ̀ ibẹ̀ ni ó ti wá máa ni àwọn ẹbí rẹ̀ ọ̀wà wà tí oyin ọ̀wà máa rọ̀gbẹ̀dẹ̀ níbi orí òkè náà ọ̀nà alákọ̀ọ́kọ́ nìyẹn ọ̀nà ẹlẹ́ẹ̀kejì ọlọ́ọ̀ni wàmí náà ṣàjàre. ọlọ́run ọba tún ṣe pé oyin a máa lọ bí orí igi yóò wá lọ kọ́ ilé síbẹ̀ ibẹ̀ náà ni gbogbo àwọn ẹbí rẹ̀ ọ wà tí wọ́n ti máa pọn oyin fáwọn èèyàn ọlọ́run tún wá ní wàmímà yàrìṣù ọlọ́run ní nǹkan tẹ́yìn tẹ́ ẹjọ́ mẹ́ẹ̀ẹ́nìyàn tẹ́ ẹ̀ ń mọ tẹ́ ẹ̀ ń kọ́ ga lọ sókè. Okay tẹ́ wàá fi nǹkan lórí nǹkan yẹn tẹ́ fi dé lórí báyìí nǹkan tẹ́ bá fi dé lórí báyìí oyin a máa wá bẹ́ẹ̀ yóò tún wá wá kó àwọn fámìlì tiẹ̀ bẹ́ẹ̀ òun náà wà nílé bẹ́ẹ̀ bọ́lọ́mọba ti máa ń ṣe lé nìyẹn aláǹtakùn ọlọ́mọba ṣe ilé fún un ọlọ́dẹ ilé tó ń ṣe bálantakùn iná àwọn analibu yìí ti làbá yìí tilẹ̀ àǹkàbọ̀t ọlọ́run ilé tó yẹ pẹrẹ jù òun náà nílé ti aláǹtakùn onìkan ilé tí wọ́n gbé kò tóbi rárá èèyàn kàn fi ọwọ́ yóò fi wọn dànù ṣùgbọ́n ilé oyin téèyàn bá sọ́ra téèyàn bá ló ń bẹ́ dé bẹ́ẹ̀ àṣeṣe gan kó ń gangan <laughs> kọ́ má kọjá ayé rẹ̀ tí ọba àwọn abẹ́yẹn ti wọ ilé oyin òun èsì àwọn anàlìbù yìí ti téèyàn kàn mú gbalẹ̀ tí ó lóun fẹ́ lé oyin kó bẹ́ẹ̀ pẹ̀lú sùúrù ọ̀tàn rẹ̀ jẹ́ sọ ilé tó strong gidi ilé tó lọ́wọ́ bá kọ́ fún oyin sọ ẹ tí ọba gbọ́n dáadáa bérebére kò ní débẹ̀ ọbẹ̀ kóbá rẹ̀ ni so ọmọ pé ìyá tí ó jẹ ohun èsè kékeré látara pé òun lọ débẹ̀ sọlọ́wọ́n bá ọba tí ó tóbi ni nǹkan àkọ́kọ́ tọ́lọ́wọ́n bá fi mọ oyin òun náà ni pé kọ́ máa kọ́ ilé ọlọ́run tún wá ra àwọn èèyàn lọ́wọ́ tá a bá fẹ́ máa wá oyin káàkiri ọlọ́run sọ bí tá a máa wá sí ọlọ́run bá sọ bẹ̀ fún àwa náà àwa náà ó ti sọ bí tá a máa wá oyin sí nǹkan àkọ́kọ́ nìyẹn a máa wá síbi orí òkè. Okay a máa wá sórí igi a máa wá sí ibi orí àjà àwa náà fún àwa àwa táwa ń kà kò tí oyin àwa náà ibo náà là ń gbé kò tí oyin lọ ibi inú gbó náà là máa gbé lọ yẹn agbọ́dọ̀ gbé wọnú yàrá rẹ̀ lásán kó lóyin ọ̀wà bẹ́ẹ̀ ó ló ń kà kò tí oyin àkótí oyin oníkan àfi kọ́ lọ inú gbó kó gbé lọ orí igi sọ̀rọ̀ tó gbé bẹ́ẹ̀ lóyin ọ̀wà kọ́ wa gbogbo nǹkan tó bá lè entice oyin sọ òun náà ni ó fi lè jẹ́ nǹkan tí òun náà fi rí oyin so látara bẹ́ẹ̀ nǹkan àkọ́kọ́ tọ́lọ́wọ́n bá kọ oyin nìyí ọlọ́wọ́n bá tún fi máa wá ọmọ èèyàn kálíbà ṣe àǹfààní látara oyin náà. ثم كلي من كل الثمرات. so àwọn tí wọ́n ń kàpò tí oyin ọlọ́ọ̀ni ń kọ́ wọn lẹ́kọ̀ọ́ yìí ọlọ́ọ̀ni kúlì min kúlì samarat ọlọ́ọ̀ni ìwọ oyin máa jẹ min kulli samarat yóò máa jẹ díẹ̀ díẹ̀ kò séso tó yin o kì í jẹ yọra máa jẹ yóò máa jẹ díẹ̀ díẹ̀ sọ ntí òun jẹ nìyẹn yóò jẹ gbogbo àwọn èso káàkiri sọ inú mélòó náà ló wá ní ọlọ́run sì ní kọ ọlọ́run ti ní jẹ káàkiri gbogbo èso inú mélòó gan ló yín sọ ọlọ́run sì ní ó máa oríṣiríṣi nǹkan látara rẹ̀ sọlọ́run ọba ní a máa jẹ́ kí ni oríṣiríṣi èso ọlọ́run ló kọ́ gbogbo èso tó bá ti rí jẹnu eléyìí jẹnu eléyìí jẹnu eléyìí jẹnu eléyìí so oyin a máa jẹ́ kí ni oríṣiríṣi èso náà. fàṣlókì ṣubúlà rọ̀bìkì zùlọ́lá. lẹ́yìn wá gbà náà ẹ̀kọ́ tọ́lọ́run ọba kọ́ oyin òun náà ni pé oyin ìmọ̀ travel káàkiri ni ọlọ́ni fàṣìlùkì ìwọ oyin máa tọ̀ ṣubùlà rọ́bìk ọ̀nà tọ́lọ́run ti làálẹ̀ fún ọ oyin ọ lọ yóò travel lọ ibi tó jìnnà tanyanya tí bá dẹ̀ ń bọ̀ wálé kò ní tàṣí ojú ọ̀nà yẹn ibẹ̀ náà ni ó tún tọ̀ padà wá kò ní tà sí ojú ọ̀nà yẹn ètò tọ́lọ́run bá fún òun tiẹ̀ nìyẹn ọlọ́ni kọ́ máa tọ ojú ọ̀nà yẹn lọ zululand kí gbogbo ojú ọ̀nà yẹn kó di zalulu zalulu ní jámù ẹni zululand kí ojú ọ̀nà yẹn ó di nǹkan tí ó rọ̀ fún oyin sọ gbogbo ojú ọ̀nà yẹn ọwọ́ a máa di nǹkan tó rọ̀ fún bó tilẹ̀ kó travel tó bó tilẹ̀ kó rìn jìnnà tó yóò tún padà wálé kò sì ní í ṣìnà ibi tó dẹ̀ fẹ́ lọ yẹn náà ni wọ́n máa padà lọ kò ní sọ pé wọn mọ̀nà mọ́ ara ń tọ́lọ́hún ọba tó jẹ́ nǹkan ẹlẹ́ẹ̀kẹta tọ́lọ́hún ọba ṣe fún oyin nìyẹn náà. يخرج من بطونها شراب مختلف ألوانه ọlọ́run ọba لا lára tọ́lọ́run ọba tún nípasẹ̀ oyin tọ́lọ́hun ọba tún ń ṣe nípasẹ̀ oyin òun náà ni pé ọlọ́hun ọba ń mú jáde látara oyin ọlọ́hun ọba ń mú nǹkan mímu tọ́já yìí pé a máa mu yẹn náà ni oyin ọ́nì tẹ́nìkọ̀ọ̀kan wa tá à mu. ọlọ́run ọba ń mú jáde látara oyin ọlọ́run ọba ti mú àwọn ọ́nì yìí ọlọ́run ọba ń mú jáde ń bẹ̀ ọlọ́run ọba ní kí oyin ọ máa pọ̀ àwọn kinní yìí yóò sì máa pọ̀ ọ́ ọlọ́run ni mọ̀kú tẹlifóònù. tẹlifóònù àlewánú. tó bá wá jáde ọlọ́run ni mọ̀kú tẹlifóònù àlewánú ọlọ́run ni kọ́lọ̀ rẹ̀ a máa yàtọ̀ síra wọn lóòótọ́ lọ́gọ̀ọ̀rọ̀ wa làlẹ́ máa sọ yìí pé kọ́lọ̀ tí oyin máa ń mú wá nìyí a lè máa sọ bẹ́ẹ̀ wípé oyin a máa mú kíni ọ a máa mú àwọn kọ́lọ̀ kan wá ṣùgbọ́n tó ń ti bẹ́ẹ̀ náà àwọn àáfàá ṣàlàyé fún wa wípé oríṣiríṣi kọ́lọ̀ òun náà ni a máa bá lára oyin so oríṣiríṣi kọ́lọ̀ gẹ́gẹ́ bọ́lá wọn bá ti ṣàlàyé fún wa níbi bíi ọlọ́run ni mọ̀kútẹ́lifán. mọ̀kútẹ́lifún àlùwánù. ọlọ́run ni mọ̀kútẹ́lifún àlùwánù. ọlọ́run ni kọ́lọ̀ èyí tó jẹ́ pé oyin máa ń mú wá ọlọ́run ni kọ́lọ̀ oríṣiríṣi òun náà ni kọ́lọ̀ tí a máa ń bá látara oyin ìmí lè jẹ́ kọ́lọ̀ kan péré ìmí lè jẹ́ mix up tí ó jẹ́ kọ́lọ̀ mix up bàmí ẹ ròyìn tí ó dúdú ẹnìyàn gba oyin dúdú kìí soyin gidi ara kọlọkọlọ àfi dá oyin mọ ìgbésó gidi àbí ògidì so o ti ní àwọn ntí àyè tó bá wà o lè dìtámì àsìkò tó bá wà o lè dìtámì kọlọ tí oyin máa mú jáde sọlọ́wọ́n bá ń ṣàlàyé fún wa kálíbà mọ̀ wípé oyin o kọ́lọ̀ rẹ̀ lè jẹ́ olóríṣiríṣi náà. فيه شفاء للناس so àwọn nǹkan mẹ́rẹ̀ẹ̀rin tọ́lá ọba ṣàlàyé ní ìmọ̀ ní ilé ìmọ̀ jẹ oríṣiríṣi èso ìmọ̀ tọ́jú ọ̀nà máa travel lọ máa padà wálé ìmọ̀ pọ̀ ìtàwọn èèyàn máa mu tó jẹ́ olóríṣiríṣi àwọ̀ ọlọ́run bá wá ń sọ̀rọ̀ nípa nǹkan táwọn èèyàn wá mu tó jẹ́ oríṣiríṣi àwọ̀ ọlọ́run fi ì. ọlọ́run ní fi àádá ṣàrọ̀ ètò ẹ̀mú yìí ọlọ́run ní ọwọ́ à ń bẹ́ẹ̀ ṣèfà òun ọlọ́run ní nǹkan tí ó máa jẹ́ ìwòsàn fún àwọn ènìyàn ọlọ́run ọba ní ọwọ́ à níbẹ̀ sọ nǹkan tí ń jẹ́ ìwòsàn fún àwa tá a jẹ́ ọmọ ènìyàn ọlọ́run ọba ó ṣe sí ara oyin. àwọn àfáà wa ní nǹkan alákọ̀ọ́kọ́ òun náà ni pé oyin tá à ń wò yẹn ọ̀nà méjì làwọn àfáà ni wọ́n ṣàlàyé ẹ̀ fún wa sí pé oyin nìkan ó lè dá dúró láti ṣèwòsàn gbogbo àrùn pátáyányá táwọn afa sọ nìyẹn wípé téèyàn bá jọ wípé àrùn kan mú òun tó nígbàgbọ́ sọ́lọ́run tó wá mú oyin nìkan tí wá mú oyin sí ní gbogbo ìgbà ní gbogbo àsìkò àwọn afáàgbà yìí pé oyin ó jẹ́ kí kinní yẹn lọ tó bá jẹ́ pé oyin tó jẹ́ pé bọ́lọ́run bá ti dá lọ́wọ́ èyí tó pé ó ṣòro fún wa láwùjọ wa tá a níyì kéèyàn sọ pé òun fẹ́ rí oyin tó jẹ́ pé bó ti wà gẹ́lẹ́ òun náà ló ṣe kíni o òun náà ló ti rí ibi tí problem wa wà ní àwùjọ tá a wà lónìí nìyẹn ṣùgbọ́n àwọn afáà ṣàlàyé pé téèyàn bá rí èyí tó jẹ́ pure tí wọ́n fi nǹkan kan là á gbogbo orú àárẹ̀ tó bá rí kọ́ máa ṣèyàn tó bá jẹ́ wípé èèyàn bẹ̀rẹ̀ sí mu oyin yẹn sí àárẹ̀ yẹn wípé àárẹ̀ yẹn ó padà di nǹkan tí ó lọ sọ torí pé tọ́lọ́wọ́n bá sọ ń bì ní pé fíì ọlọ́run ni ó ń bẹ níbi nǹkan tí àwọn èèyàn máa mu lára oyin ọlọ́run ni kí ni ọ ṣe fa tọ́lọ́wọ́n bá bá dẹ̀ mú nákírà wá fi sí yákìlì imtinan tọ́lọ́wọ́n bá bá mú nákírà wá níbi tó ti ń ṣèrègùn lórí àwọn ọmọ èèyàn a máa jẹ́ yahoo ọlọ́run bá ń ṣèrègùn ni kọ́lọ́ ayé gbàgbọ́ pé àwọn wòsàn kan ara gbogbo wòsàn lọ́gbọ́dọ̀ jẹ́ lè ná sí fáwọn èèyàn tó gbé ọlọ́run bá ń ṣèrègùn lórí nǹkan ni tọ́wọ́ fẹ́ ṣèrègùn lórí nǹkan mi pé kíní ẹ gbọ́dọ̀ jẹ́ general sọ ìyẹn ni pé anakẹ́rọ́tù fi ṣe akele ìtìná ni takùn bò ọlọ́run ni gbogbo wòsàn òun náà ni ó máa jẹ́ ìyẹn ló fi jẹ́ pé àwọn tí wọ́n jẹ́ àwọn àfáà ni wọ́n fi sọ fún wa wípé tá a bá ní àníyàn àníyàn rẹ̀ wà bẹ́ẹ̀ fi ìṣìfà òǹlẹ̀kùnlé da ìṣúrìbà má àníyàtì. téèyàn bá láníyàn pé jọ́lọ́wọ́n bá sọ ni pé ah ó máa ń wo gbogbo àrùn sàn kéèyàn kàn bí òun nìkan kó dẹ̀ máa fi ṣe ẹ̀wòsàn àrùn rẹ̀ ọlọ́run bó ti bùkún bẹ̀. torí pé àdìsí táwọn afáà wa mú wa ẹnìkan nínú òun ọwọ́ ara ẹnìkejì rẹ̀ lọ bá nàbí pé inú ti ń run òun o àbí kó jẹ́ pé ẹnì kejì ẹ̀ lọ́lọ́ bá nàbí sàlám wípé inú ń run ọ̀rẹ́ ẹ̀ ń ànábì ní kọ́ lọ́ máa ń láwùn yìí nígbà tó ní inú ń run ọ̀rẹ́ ẹ̀ ń ànábì ní kọ́ lọ́ máa ń láwùn yìí ó tún wá bá nàbí ó ní inú rẹ̀ tún pọ̀ sí ni bí ti ń lá oyin sí bẹ́ẹ̀ ni kí ni o bẹ́ẹ̀ nínú irun yẹn ń pọ̀ sí i òṣìṣẹ́ ọlọ́run ọba ní kọlọ ọmọ aláwòyìn òṣìṣẹ́ ọlọ́run ọba ní sọ́dà kọlọ ọ̀rọ̀ tọ́lọ́run ọba mi sọ òdodo ni wàkàdàbà bátínú àkìkà sọ inú ọmọ ìyá rẹ òní ń pẹ òní ń parọ́ irọ́ ní pa ọlọ́run sòdodo inú ọmọ ìyá rẹ ń parọ́ iski i òṣìṣẹ́ ọlọ́run ọba ní lọ́ọ́ fún mu alẹ́ asal lọ́ọ́ fún lóyún mu fasakọ́ọ̀kù wọ́n ní ó tún wá lọ fún lóyún wọn fàkọ́ọ̀mà kànáàmà sọ ọwọ́ àdìdé ńlẹ̀ kànáàmà nùsùtọ̀ bí ẹni tí wọ́n tú lẹ̀lẹ̀ níbi òde bẹ́ẹ̀ ló ti dé sọ kànáàmà nùsùtọ̀ mi ní ukọ́ọ̀lì bí ẹni tí wọ́n tú lẹ̀ níbi ìtàn dé ara rẹ̀ yá tán tó dìde lẹ̀ báyìí sọ ìyẹn ló fi jẹ́ pé wọ́n ń lo oyin fún oorun inú oorun yẹn tí wọ́n ń pọ̀ sí i sẹ́yìn pé tí èèyàn bá ń lóògùn kan <laughs> tí nǹkan tuntun wá ń sẹ́yìn èèyàn bá ń pọ̀ sí i sẹ́yìn pé kí lè yọ ọ́ ṣe èèyàn sọ wípé a ẹ má jẹ́ lóògùn yìí mọ́ tí n bá ti lò báyìí tó ń pọ̀ sí i bó ṣe ọlọ́run ọba onírara ọlọ́run ni yóò wo inú ẹ̀sán kó tún máa lò lọ kó tún máa lò lọ ọ wá lò ó débi wípé ọlọ́run bá wá wòsàn so látara bẹ́ẹ̀ yẹn làwọn téèyàn fẹ́ lò àrímú bẹ pé ó lè kọ́kọ́ jẹ́ kí nǹkan tó ń ṣèyàn pọ̀ sí tí ó padà wà mú kó mẹ kò mí pé nǹkan tó ń pèsè yàn pọ̀ sí òsàn pé oògùn òṣìṣẹ́ so téèyàn bá ti rí dókítà tó sọ fún yàn pé kéèyàn máa lò lọ sọ pé yọ padà ṣiṣẹ́ kò sí nǹkan tó burú bẹ́ẹ̀ so látara bẹ́ẹ̀ ìyẹn ọ̀nà ni ọ wà lórí imb so àwọn afa tó wá ní oyin náà wá ní a lè máa dà pọ̀ mọ́ gbogbo nǹkan tá a bá fẹ́ fi ṣe ìwòsàn pátá yányán tí ó sì ní kó wàhálà kankan bá bóyá fẹ́ lóògùn kan àti pò oògùn yẹn lẹ́lẹ́ báyìí pé tá a lò ní fún kíní tó fẹ́ ṣe wáyìí ibùkún jẹ́ pé oyin ò sí lára kíni o nǹkan tí wọ́n kọ mọ́ oògùn yẹn kéèyàn tún wá fi oyin sí i sọ kéèyàn dà pọ̀ mọ́ kíni o ìtẹ̀yàn fẹ́ lò fún nǹkan yẹn a máa lò ké a máa jẹ́ kó jẹ́ kí ni ọ ṣèfà hún lè nàás so ká lo oyin pọ̀ mọ́ nǹkan tá a fẹ́ lò sí nǹkan kan káwọn sọ pé ah ìbàdàn tí wàá lóyin pẹ̀lú ẹ̀ yóò máa ba oògùn yẹn jẹ́ láéláé yóò jẹ́ kí oògùn yẹn ó dúró sí kí ni ọ kọ́ jẹ́ ìwòsàn fún níta fẹ́ ṣe ni so wọn tọ́lọ́ wọn bá ń ṣàlàyé fún wa nìyẹn bí ìṣèfà oorun lè nàás ṣùgbọ́n lórílẹ̀ ayé lónìí oyin ti kú olóyin tìrèké ń bẹ ti ṣúgà ń bẹ gbogbo oríṣiríṣi nǹkan ní ń bẹ sọ kọ́dà oríṣiríṣi nǹkan làwọn fi ń ṣe oyin lórílẹ̀ ayé lónìí sọ èyí ó tún jẹ́ ògidì wọ́n ní ògidì ni ṣùgbọ́n ògidì rẹ̀ is fifty two percent fifty five percent kìíní kan ninety seven percent gbogbo oríṣiríṣi bá ti máa bánu sọ látara bẹ́ẹ̀ àwa náà là ń kó wàhálà bára wa ọlọ́run ṣe nǹkan dáadáa fún wa a sì ń lọ kó à ń láǹfààní àti máa kó a tún wá fi ààbò sí ba gbogbo kíní yẹn jẹun ara wa lọ́wọ́ bẹ́ẹ̀ la sọ pé oúnjẹ dì ọlọ́run bá sẹ́ àwọn oúnjẹ oríṣiríṣi fún wa ẹ̀wà ní ráìsì ní gbogbo ẹ̀ ní àwa náà látún lù tí ò tún dá pọ̀ tó dá àwa náà látún wa kó alábàárà wa a sọ jẹ èrè èrè tí ò ní wúlò fún yàn a sọ jẹ so àwa èrè yẹn tún wá ní ọ̀tọ̀ tún ní ẹlòmíràn lẹ́gbẹ̀ẹ́ wọ́n kàn gbé dìde kó ti pààyàn lálìkí àmọ́ mọ̀rẹ́ gbé o ti lù nǹkan tí ọ̀dà pọ̀ mọ́ oyin kó lè bá a pọ̀ sí o tún wá lọ tà fáwọn èèyàn àárẹ̀ tí wọ́n ń ṣe wọn àwọn wá lọ lò ó wá kó bá wọn wá kú ṣé lọ́tara bẹ́ẹ̀ ká máa ṣọ́ra dáadáa lórílẹ̀ ayé lónìí nígbà tá a bá rí pé àlè dá pé ká sọ pé oyin ògidì ni ó wá di wàhálà lórílẹ̀ ayé àìsè àmọ́ wá pé ta ni ta oyin ògidì ẹni tí wọn bá tún wá júwe fún wa á tún wá tún wá máa dá òtún pé sósì lè ta oyin ògidì àbí òsì lè ta so ẹ wo wàhálà tí à ń kojú nínú àwùjọ wa ẹ wo tọ́lọ́wọ́n bá fi ṣe fún wa ìwòsàn lọ́lọ́wọ́n fi ṣe fún wa síbí kan bẹ̀ báyìí ìwòsàn ni ṣùgbọ́n àwa gángan wa sọ́ di nira fúnra wa so bọ́rọ̀ mi yẹn ti bọ́rọ̀ mi yẹn ti rí nìyẹn so naam. إن في ذلك لآية لقوم يتفكرون تذكرون ọlọ́run ní gbogbo nǹkan dáa sọ pọ́lọ́run ọba kọ́ oyin yìí ẹ ń bá lọ wò dáadáa tó wo gbogbo nǹkan tá a sọ pé oyin ń ṣe yìí látòkè tó fi délẹ̀ ọlọ́run ní àmì ni téèyàn lè jókòó lásán tí ó ronú sí i tí ó fi dọ́lọ́run ọba mà àmì ni àmì ọlọ́run ti pọ̀ jù lórí láyé àmì àmì ọlọ́run bá mú wá nínú Quran ẹ̀wòye àmì ọlọ́run bá ti mú wá nínú àyà yìí nìsín tọ́lọ́wọ́n bá fi ń sọ pé káfílẹ̀ bá dá òun ọlọ́run ọba mọ́ so àmì ni odidi àmì ni ìyẹn gan tó lásán kéèyàn fi dọ́lọ́ mọ́ kó yẹn gbà pé ọlọ́ni ọ̀kan ni òun lọ́dẹ̀ lẹ́tọ̀ pé kí a máa ṣe ọlọ́ni lè káwọ́ mi yatafakkarun. lè káwọ́ mi yatafakkarun. ọlọ́ni fún àwọn ènìyàn tó jẹ́ yí pé wọ́n lè ronú dáadáa torí àwọn èèyàn kan bẹ wọ́n kàn ní láàká ìrònú bú ni ń rò wọ́n èrò ronú lọ bí tọ́lọ́run ìròyìn tí wọ́n bá tún rò wọ́n tún máa fi takò tọ́lọ́run ọba ni. Wallahu khalaqakum thumma yatawaffakum. sọ ọlọ́run ọba ó tún wá kúrò bẹ́ẹ̀ a tún wá bọ́ sí ibòmíì tó tún jẹ́ àmì ọlọ́run tó tún ga sọ ìyẹn ni àtànáwó ú mi nà iyàtìlì ìnsà àwọn mi nà iyàtìlà. So, ọlọ́run bá tún fẹ́ mú tànà wo wá bọ́lọ́run ti máa ń jẹ́ pé oyin oríṣiríṣi kọ́lọ̀ ni wọ́n ní àwa èèyàn náà tọ́lọ́run ọba dá ọlọ́run bá fẹ́ ṣàlàyé bọ́lọ́run ti ṣe wá lọ́tọ̀ọ̀tọ̀ ọlọ́run jẹ́ kí gbogbo ẹ̀ yàtọ̀ síra wọn abala abo lọ́lọ́run ọba fẹ́ ṣàlàyé fún wa ìyẹn ni pé àbátọ́ ọba fẹ́ ṣàlàyé fún wa ó fẹ́ sọ fún wa wípé ẹ àti gbogbo ẹranko àti gbogbo ẹ ẹnìkan pé ló dá gbogbo wa ó náà lọ́lọ́run ẹ̀ńtọ́ wa dá gbogbo wa ẹ̀tọ́ jẹ́ ọlọ́run tó jẹ́ ẹyọ kan yìí ó tún wá kápá kíkọ́ pa gbogbo wa bá a ti pọ̀ tó yìí a lè sọ pé ẹja plan kọ́lọ́run mọ́ rí wa pamọ́ kò ṣeé ṣe sọ ọlọ́run ọba wa kápá kíkọ́ pa gbogbo wa tó bá wa fẹ́ pa wa oríṣiríṣi ọ̀nà ni wọ́n máa gbà pa wa. So, àwọn kan wọ́n bí wọn tán ọlọ́run ni wọ́n máa padà bọ̀ wálé àwọn kan dàgbàlagbà díẹ̀ ọlọ́run ni wọ́n máa padà bọ̀ wálé àwọn kan ó dùn ti máa bẹ̀rẹ̀ sí níyàwó oníyàwó lásán ọlọ́run ni wọ́n máa padà bọ̀ wálé ẹlòmí ó sì ẹbí máa kan ọlọ́run ni wọ́n máa padà bọ̀ wálé ẹlòmí ó sì gbé <laughs> kálukú ó ti máa bá lọ́nà wọn so oríṣiríṣi lọ́nà máa fi ń pa wá àwọn alágbára kankan ká sọ fọlọ́n pé o tó bẹ́ẹ̀ láti pa wá so ọlọ́run ọlọ́run bá fẹ́ òun nìkan so ẹni tí ọba wa panu wa <laughs> ọlọ́run afẹ́ sàlàyé pé ojú rẹ̀ ó tún wá rí rẹ̀ dẹ̀dẹ̀dẹ̀ láyé mi yọ padà tó sọ pé ọlọ́run wá pa mí ọlọ́run wá pa mí yóò tún sọ bẹ́ẹ̀ fọlọ́ <laughs> ẹ̀rọ àwọn bàbá tètè panu wa yọ sọ fọlọ́run pé ọlọ́run kọ́ wá pa òun ojú rẹ̀ ó rí rẹ̀ dẹ̀dẹ̀dẹ̀ sọ yóò ní kọ́ ọlọ́run wá pa òun torí pé kí ni o kò ní wúlò fúnlẹ̀ ayé mọ́ tó padà yá kò ní wúlò fún kankan mọ́ ilé ayé yìí so ètò ọlọ́run ni so kálíbà àfi lè mọ títóbi ọlọ́run bọ́lọ́run ọba ti tó ọlọ́run bá fẹ́ sàlàyé fún ọ so ọlọ́run bá sọ fún wa àyà ẹni wà mí ń kún un. wallahu khalaqakum thumma yatawaffakum. ọlọ́run ọba lọ́ba tó dá ọlọ́dà yín ó nìkan ní ẹyọkan ẹnìkan ò lè claim kó ló ń dá wa tó jọ lọ́nà lọ. summa yatawaffaakum. summa yatawaffaakum. bẹ́ẹ̀ tí wàá pọ̀ tó yìí summa yatawaffaakum ọlọ́run náà ni ó tún wàá pa gbogbo yín ọ̀sẹ̀ tí ó wálé ayé tí ò ní kú àtà àwọn màláyíkà gbogbo wọn ni ó kù wọn lọ́wọ́ máa gbogbo ẹja náà wà ní gbogbo ó kù gbogbo dọ́wọ́ gbogbo tí à ń sọ gbogbo ẹ̀ ni ó kù kò sí tí ò ní kú gbogbo nǹkan pátáyà ti ń sẹ̀mí tí ń mí lókè tí ń mí lọ́ọ̀lẹ̀ gbogbo ẹ̀ ló sọ tọ́lọ́wọ́n bá dá sílé ayé yìí gbogbo ẹ̀ ló ọ̀nà súnmọ́ yàtọ̀ ó nìkan ní ọ̀pá gbogbo yìí yàtọ̀ wà fà oníjógun ogun nam. ومنكم من يرد إلى أرذل العمر. ètò lágbára jùlọ lọ́wọ́n bá bẹ́ẹ̀ sọ ìgbé yóò nínú àyà míì nínú irú àyà náà ọlọ́run bá ṣe irú ẹ̀ náà nínú sọ́tò hajj irú àyà ìgẹlẹ́ ọlọ́run bá ṣe irú ẹ̀ sọ ní àyà ẹlẹ́ẹ̀karùn-ún nínú sọ́tò hajj ọlọ́run àmì ń kún máa ń yùtà wá fà. ومنكم من يتوفى. sọ bẹ́ẹ̀ gbé ọlọ́run ọba kọ́ bẹ́ẹ̀ rẹ̀ wípé kí ni. يا أيها الناس إن كنتم في ريب من البعث ọlọ́run tẹ́ bá wà nù iyèméjì nípa pé ọlọ́run bọ́ gbé yín dìde. فإنا خلقناكم من تراب. ọlọ́run ọba lọ́ba tó dá yín láti inú yèèpẹ̀. ثم من نطفة. ẹ kó ń yèèpẹ̀ ọlọ́run bá ní kẹ́ ẹ má wà ní yèèpẹ̀ máa kẹ́ ẹ jẹ́ pé àti bí atọ̀lẹ́ ti máa jẹ́yàn. Thumma min alaqa. ọlọ́ni kẹ́ kó látọ̀ ọlọ́ni kẹ́ di ẹ̀jẹ̀ kíkì. Thumma min mudughatin mukhallaqa. di báàsì ẹran àwọn kan wà nù yín láti fi báàsì ẹran yẹn láti ní kí ẹ̀mí ó ara wọn kí wọ́n di nǹkan tá a dà. wa ghayri mukhallaqa. ọlọ́ni àwọn kan ẹran lánìí wọ́n mọ̀ wálẹ̀ lẹ̀ wọ́n di miscarriage ọlọ́ni àwọn kan nù linubayyina lakum. ọlọ́run ní káwọn ọlọ́run ọba ká ṣàlàyé fún yín la fi sọ gbélé fún yín gbogbo bí tẹ́ ti wá ká lè ṣàlàyé fún yín. wa nuqirru fil arhami ma nasha. ọlọ́run ní àwọn ajá wọn kó dúró gbẹngbẹng sínú àpò tọmọ wúmu ya á ní wọ́n dúró síbẹ̀ káwọn ọmọ jẹ́ miscarriage ọlọ́run ẹ̀yẹn má jẹ́ miscarriage àwọn kan wà inú oyún yẹn ni wọ́n ti jábọ̀ wálẹ̀ lẹ́ẹ̀ ọlọ́run àwa kan ni ẹ̀yìn dúró ẹ̀ gbọ́dọ̀ wálẹ̀ ọ gbọ́dọ̀ wálẹ̀ láìláì kódà kó lóògùn kọ́ bẹ́ẹ̀ kọ́ bẹ́ẹ̀ jíṣẹ́ ọlọ́run ẹ̀ gbọ́dọ̀ wálẹ̀ ẹ̀ wọ́ gbọ́dọ̀ wálẹ̀ láìláì ò lè wálẹ̀ kò sí tó kò sí tó bẹ́ẹ̀ bí sí tó bẹ́ẹ̀ bí mú kú mẹ́wọ̀n ní rí mú kú ọlọ́run àwa là ó dúró bẹ́ẹ̀ nàm. ìlà ajali musamman. tí ó fi dàsìkò bíbí ọlọ́run àwa lá dúró tì tí ó fi dàsìkò bíbí. fúnmanú kúrìjùkùn ti fúlá. ọlọ́run àwa mú yín jáde ẹ ثم ọlọ́run ni àwa náà láwa aràn yín lọ́wọ́ tẹ́bi wa dẹ̀ tí ó di ẹ̀ tí ó náà máa sọ pé agbára ń dé agbára ń dé. ومنكم من يتوفى. ọlọ́run ni ọwọ́ àánú yín àwọn tó jẹ́ wípé kí gbogbo stage tó ń bọ̀ wá yẹn kó tó di ìgbà tẹ́ máa lágbára tán dáadáa tẹ́ di ọmọ bíi thirty years forty years ọlọ́run kan ti kú nù yín tí ti lọ tẹ́yìn tí wọ́n lè di táìmù yẹn. ومنكم من يرد إلى أرذل العمر. ìtọ́nà bá wa fẹ́ sọnù àyà yìí náà nìyẹn ọlọ́ni àwọn kan wà nù yín tí wọ́n máa dé bi ìṣẹ̀mí tó yẹpẹrẹ jù ìṣẹ̀mí tó dọ̀tí jù ọlọ́mọ náà dé bẹ́ẹ̀ ìṣẹ̀mí tó dọ̀tí jù ni ìrìn lè ṣe nǹkan kan máa àbọ̀ wá sàlàyé fún wa sọ ọlọ́ni àwọn kan wà nù yín tí wọ́n ó dé bi ìṣẹ̀mí èyí tó jẹ́ pé ó yẹpẹrẹ jù sọ. So, ọlọ́run bá sọ bẹ́ẹ̀ sọ kí wọ́n á ní sẹ́mi yẹn hádìdálẹ̀ òmùrè lọ́lọ́run bá pè é ọlọ́run níbi lọ́wọ́ wà mí ń kún mọ́ yòrọ́ di ọlọ́run á lòdì wà mí ń kún. wà mí ń kún mọ́ yòrọ́ dòhí la àrùdálẹ̀ lọ́mọ́. ọlọ́run ni ó wà nù yín àwọn àwọn tó yẹ pé àwọn ọlọ́run ọba á fi lẹ̀ títí tí ó fi débi àrídálẹ̀ òmùrè ìsẹ̀mí tó jẹ́ pé òun ló dọ̀tí jù òun ló yẹpẹrẹ jù gẹ́gẹ́ bá wọn fa ti sọ. wọ́n nítorí kí ló fi dọ̀tí kí ni ó fi yẹpẹrẹ òun náà ni pé àwọn nǹkan tọ́mọ èèyàn máa ń lò sense organs ọmọ èèyàn gbogbo rẹ̀ ó máa lọ díẹ̀díẹ̀ wọ́n máa sọ̀rọ̀ lẹ́gbẹ̀ẹ́ báyìí kò ní gbọ́n tí wọ́n ń sọ̀rọ̀ sọ ẹ̀dá pé tí ń lo etí ẹ̀ ti fi ń gbọ́n náà tẹ́tẹ̀lẹ̀ kò ní gbọ́ ojú rẹ̀ ò ní rí nà dáadáa yọ ọ́ máa somi ní lẹ́ẹ̀mẹ́wàá so gbogbo imú tó fi ṣe kínní kò ní gbádùn ẹ̀ bẹ́ẹ̀ ni ọ̀rọ̀ sísọ rẹ̀ ò ní kágẹ̀ kò ní dá gara mọ́ ìrònú rẹ̀ kò tiẹ̀ wá níjọ ti ìrònú tó dáa mọ́ wọ́n mọ̀ pé kíni tún kíni tún sọ lẹ́nu wọ́n ní oúnjẹ ahọ́n ni so wọ́n ní nǹkan ti ń sọ ọkọ̀ bẹ́ẹ̀ bàtà wọn yẹn mu so wọ́n ní oúnjẹ ahọ́n so gbogbo péyàn lágbára mo lè lágbára dìde mo lè ṣe kínní kan èmi ọkùnrin mẹ́ta èmi ọkùnrin mẹ́rin gbogbo yẹn ó ti lọ lẹ́ pátá yányán so ọmọ yẹn ò ní lágbára kankan so ẹ tó lè mú kóònù wàhálà yẹn òun náà lọ́lọ́run ọ̀sẹ̀ tó lè mú kóònù ẹ̀ tó kóònù tó bá pa á ìgbà náà ni ó tó ní ni ó tó ní sinmi tí ọba ti pa kò lè ní sinmi ẹlẹ́mi ibi tó bá wà ní ó yàgbẹ́ sí ibi tó bá wà ní ó tọ̀ sí tó bá wà kò lè ṣe kankan mọ́ so ìsẹ̀mi tó yẹ pẹ̀rẹ̀ ni èyí tó jẹ́ pé ọlọ́run ọba máa darí ọmọ èèyàn síbẹ̀ so ìtọ́jú òṣìṣẹ́ ọlọ́run ọba nínú àdìsí Anas bin Malik àdúrà tó sọ̀rọ̀ bá máa ń ṣe nu a'udhu billahi minal bukhli wal kasal ìwọ ọlọ́run ọba má ṣe mí láhùn ìṣọ́ ọlọ́run ọba má bẹ́ lọ́n bẹ́ẹ̀ yóò ní ọlọ́run ọba àwọn tí mo bẹ́ tọ ọlọ́dọ̀ rẹ yìí ọlọ́run má ṣe mí ní ahùn àdìsí tó wà ní Bukhari ni ọlọ́run má ṣe mí ní alikasal òròjú òròjú ọ̀dà kéèyàn ọmọ òròjú ìtọ́ba yẹ kéèyàn ó ṣe téèyàn ò ní lè ṣe sọlẹ́yìn wa gbà náà wà ní ìwọ ọlọ́run wa àrídàlílì umuri ìfẹ́ kí n débi ìsẹ̀mí tó dọ̀tí jù ẹlòmíràn máa ju ẹ̀mí gígùn lánlánlánlá gbogbo gbà sọ olùbí tẹ̀mí gígùn náà ma ọmọ bẹ́ẹ̀ lọ́wọ́ ọ̀rọ̀ pé ọ̀fẹ́ àrídàlílì umuri ànábì tọrọ bẹ́ẹ̀ òun ọ̀fẹ́ àrídàlílì umuri sọ ìsẹ̀mí tó gbé gbogbo àwọn tí ń bẹ́lẹ́gbẹ̀ẹ́ yẹn yóò ti sún wọn sọ wọ́n kàn máa mánéjì yẹn lásán ni sọ wọ́n dẹ́gbẹ́ wọn náà wọ́n kàn gbé wọn wọ́n kàn pọ́ńtì tì ní wọ́n bá dènà pín so ó wà tú <laughs> so wa àdábìlì kọ́bìrì yanu sàárè wa fitinati dajjal gbogbo wàhálà dajjal wa fitinati máyà wà mamat so ìsẹ̀mí gbẹ̀yàn àdáwò gbẹ̀yàn sẹ̀mí àdéyàn kú so gbogbo àwọn eléyìí òṣìṣẹ́ ọlọ́run bá máa ń tọ́ ọlọ́dọ̀ so ìtọ́jà yìí pé àwọn tí wọ́n jẹ́ àwọn àfa àwọn wò wo kí ni gbèdéke tá a lè pè ní arzali ubud gbogbo nọ́mbà táwọn yẹn mú wá wọ́n ní rárá kò rí bẹ́ẹ̀ wípé a lè sọ wípé iye èjì báyìí ni nọ́mbà sẹ̀mí ṣùgbọ́n àwọn lọ́rọ́ bá tó ṣáájú lọ àwọn tí wọ́n wọ́n ti kọ àwọn orin kan lẹ́ẹ̀lẹ́ orin tí wọ́n kọ́ lẹ́ẹ̀lẹ́ eighty years òní wọ́n fi ṣe wọ́n so ìkànnì wọn náà ni zohar ibn abi salman oní sẹ́yìn taka. لفالآيات وما يشاء سيمت تكاليف لآيات وما يشاء ثمانين أولا لا أبا لك يسعن ثمانين حولا لا أبا لك يسعن أنا بنا زمانين بالغ أرسل الأمور so oni ní sahim tutakali falẹ̀ ayati oni ní mo ti jẹ́ ẹni tó jẹ́ igbe gbogbo wàhálà alẹ́ ayé ó ti sú mi báyìí torí pé wàá máa yẹ yìí sàmánínà àwòlà ẹ̀ ń bá sẹ̀ mí fún eighty years onílà àbàlà kò sí èméjì mẹ́ yẹ̀sẹ̀ àmì yóò nílẹ̀ ayé zu òun. ní abàtí wọ eighty years èèyàn sọ pé ah èmi náà lo nǹkan nu ayé yìí sọ sọ èyí ò ní kékin ni ọ èmi náà lo nǹkan nínú ilé ayé yìí ìkànnì àkọni kan náà sọ pé iná sàmánì náà wà bùlígì tú iná sàmánì náà wà bùlígì tú kọ́dí àwàjà ti sàmù ìlà tẹ́rí jùmọ́. kọ́dí àwàjà ti sàmù ìlà tẹ́rí jùmọ́. kọ́dí àwàjà ti sàmù ìlà tẹ́rí jùmọ́. ó ní ó ní eighty years kọ́dí buligitua wọ́n ti jẹ́ ń di ọmọ eighty years mo wá rí i pé ìgbọràn mi ó ní di bùkátà kí wọ́n máa sọ̀rọ̀ bí ẹ̀mẹ́ta ẹ̀mẹ́rin kó tó yé mi látara bẹ́ẹ̀ tóbi ọlọ́ni so oore ń bẹ kéèyàn lẹ́mìí gígùn so bọ́dẹ̀ pé àwọn àfa àwọn ṣàlàyé nípa wípé ẹ̀mí gígùn kò sí éèjì tí àdìsọ pé èèyàn máa dé arzali umri tẹlomi àmọ́ ya tí o ti ẹni tó eighty years tí o ti ya so ṣùgbọ́n bẹ́ẹ̀ náà bá ti wá lo ìgbésí ayé ẹ̀sìn náà ọ̀nà àmọ́ dáa bẹ́ẹ̀ bá ti lo ara èèyàn sí. Si lílo ara ọlọ́ba ní ọmọ ṣe zìnà ó ṣe zìnà ọlọ́ni ọmọ mutí ó mutí gbogbo tọ́lọ́ba ni ọmọ débẹ̀ ó débẹ̀ gbogbo nǹkan àrọ́ọ̀mù ọ̀njẹ́ so látara bẹ́ẹ̀ ó lè jẹ́ kí irú kìnìyàn ó ti ṣe kìnìyàn kó tètè yá ìmọ̀ jìnnà sí gbogbo tọ́lọ́ba ní ni o jìnnà sí o lè kí àwọn kìnìyàn kó sí kótókótó pé yọ wà ọlọ́ni wà mí ń kún ọmọ yọ̀rọ̀ ìlà ọlọ́run ni ó wà nù yín máa yòrán du ìlà àrùdálẹ́lẹ́ umur àwọn tẹ́gbẹ́ àwọn ọlọ́run ọba dá wọn padà lọ síbi ìsẹ̀mí èyí tó jẹ́ pé òun ló yẹ pẹ́rẹ́ jù. لكي لا يعلم بعد علم شيئا. ọlọ́run لكي لا يعلم ọlọ́run ni afẹ́kọ́mọ̀ wípé لا يعلم من بعد علم شيئا yẹn pé làyà lamọ̀ṣẹ́yìn à tó bá ń dàgbàlagbà lọ kò ní padà mọ̀ nǹkan kan mọ́ mi bá di ilmi bẹ́ẹ̀ bá ti ń dàgbàlagbà lọ sí sọ ìmọ̀ tí ń bẹ lọ́dọ̀ rẹ̀ yọmọ kú mbẹ yọmọ kú mbẹ yọmọ kú mbẹ yọmọ kú mbẹ kò ní mọ̀ nǹkan kan mọ́ tí bá ń dàgbàlagbà lọ. mi bá di ilmi lẹ́yìn ìgbà tó ti jẹ́ ẹni tó mọ̀ tí wọ́n lè pe ní èèyàn ńlá tó ti mọ̀ tó mọ̀ dáadáa wọ́n ní yọ̀ọ́ ni o kò ní ṣùgbọ́n àwọn afáà tún ṣàlàyé bíi nínú àwọn kan náà àwọn afáà wa ṣàlàyé fún wa wípé tó bá gbẹ tó bá pé ìmọ̀ ọba bá ní sọ ọlọ́run ọba a máa a máa jẹ́ kó sẹ́kù wọn wá mú àyà wá pé súnmọ́rọ̀ dàdúná ó lọ sí bí tó náà àwọn tó náà padà sí ọlọ́run ìlàlẹ̀ dínà Ah, wọ amilu sọọlẹ ha sọọlọ ni àfàwọn tó bá jẹ́ olùgbàgbọ́ òdodo tó ń tẹ̀sí ṣe dáadáa so ìmọ̀ àwọn tó bá jẹ́ onímọ̀ tó jẹ́ àfa ọlọ́run bá máa ń ṣe é kù tó bá lò dáadáa lórí dáadáa so wọn ní ọlọ́run bá máa ń ṣe bẹ́ẹ̀ fún wọn so látara bẹ́ẹ̀ ọlọ́run bá nígbà téèyàn bá ti mọ̀ èyí ó tún wá padà di kíni o ẹni tí ó mọ̀ ọlọ́run aróyìn ara rẹ̀ iná a. inna Allaha alimun qadir. torí pé ọlọ́run ọba nìkan lọ́ba onímímọ̀ àwa ọmọ nǹkan kan ìmọ̀ tá a mọ̀ ọlọ́run ló fi mọ̀ wá ṣé gbàdá wálé ayé sá àmọ̀ mọ̀ kankan ni àmọ̀ kankan náà gbàdá ọmọ bá délé ayé kọ̀ mọ̀ kankan ọlọ́run ni akhrajakum min butuni ummahatikum látàlámùnà ṣẹ́yì àná ọlọ́ni ọlọ́run mú yín jáde nínú ìyá yín ẹ̀ mọ̀ nǹkan báyìí ẹ̀ mọ̀ nǹkan ọlọ́run ọ̀sẹ̀ kọ́yàn wọn náà ní bọ́ já sílé ayé náà ni ọlọ́run ọ̀sẹ̀ a máa fún ọ ní ilẹ̀ ààmù ọ̀fẹ́ mu ọyàn ọlọ́run kọ bó ti mu yàn tó bá ti mú lẹ́ẹ̀kan ọdún bí wọ́n ti máa mu eléyìí nù ọlọ́run kọ pé èèyàn máa sunkún ní débi bá ń pààyàn sọ ìyá ló ti ṣèwádọ́ lóhùn ètò ọba sunkún òun ní mọ̀kẹ́ bí ebi <laughs> òun ní mọ̀kẹ́ bí pọ̀ sọ <laughs> òun ní mọ̀kẹ́ bí pọ̀ ọmọ eke ló sọ̀rọ̀ mójútó ẹ̀lẹ́mọ̀ nǹkan tí ń ṣe kí ni ń ṣe òun diwọ́ ọmọkùn sẹ́nu ló ń ṣe nìní òun ṣe kíní kan kí ló ń ṣe wọ́n tó mọ̀ yọ pẹ́ sọ yọra ma díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ ìyẹn wà máa mọ̀ sọ a máa gbìyànjú ìmọ̀tọ́lọ́mọba dẹ̀ fi mà wá kò lè dàbí ìmọ̀ tí a lọ kọ́ ìmọ̀tọ́lọ́n bá fi mà wá èdè lukaluku wa ìmọ̀tọ́lọ́n fi mà wá ni ìmọ̀ tẹ́ bá lọ kọ́ èdè yẹn tẹ́ ìmọ̀ yẹn tẹ́ bá lọ kọ́ èdè yẹn tẹ́ pé kìí ṣe ìlú yín ló ti ní ẹ lè mọ̀ tó ìtọ́lọ́n bá fi kọ́ yín láéláé ìmọ̀ tẹ́ lọ gbébì kan tẹ́ kọ́ naturally ẹ lè mọ̀ tó kí ni òun ló máa jẹ́ ìmọ̀ yẹn lẹ́ máa mọ̀ jù ju ẹ̀ so ọlọ́run ọba ní tó fi ń bó ti wá fi mọ̀ wá yẹn náà tá a bá tún wá pẹ́ láyé sọ èèyàn ò tún ní mọ̀ kankan mọ́ onímọ̀ pínpín yóò tún máa yọ ni tíntìntì tí ó ti fẹ́ yọ tán sọ yọ yọ yányán tí ó ti yọ tán tí ò ní kú ju tíntìntì báyìí lọ mọ so ètò ọlọ́ọ̀ni gbogbo ara wọn ó tún yọ tán yányán yóò tún wá padà sí tọmọ kékeré yóò tún wá sí jọ̀bọ̀jọ̀bọ̀ báyìí tó tún padà sí tọmọ kékeré gbogbo nǹkan ni máa yọ lára mi yẹn ó yẹ pé ìgbà náà ikú olóore fún ju pé kó ṣe kí ni ọmọ bẹ láyé lọ torí pé ní abandon síbi kan kó ní wọ́n ti abandon sínú yẹpẹ̀ so wọ́n ti ti da púpọ̀ ara tó bí ọlọ́run yẹn nam. والله فضل بعضكم على بعض في ọlọ́run ọba tí ọlá rẹ̀ ga ó ti ṣàlàyé tànáwù lọ́lọ́run sọ fún wa nísìnyí ó mú bá a ti jẹ́ oríṣiríṣi lọ́nà pé kíkú oríṣiríṣi ni wá so ìdí àwọn yẹn lè máa láìkì jù kí wọ́n mi wọ́n gùn kò sí nǹkan tó wà mẹ́ <laughs> kẹ́mi ogun àní kọ́mọ́gùn ṣùgbọ́n kọ́mọ́gùn débi tí èèyàn máa máa ráre ọlọ́run bá tún wá bọ́ sí abala míì èyí tó jẹ́ wípé ọlọ́run ọba tún ń ṣàlàyé fún àwọn tí wọ́n jẹ́ àwọn kèfèrí ọlọ́run ọba tún ń ṣàlàyé fún àwọn tá a jọ mẹ́yàn ṣùgbọ́n àwọn kèfèrí ọlọ́run bá fẹ́ fi ṣàlàyé fún pé kí wọ́n mọ àpèjúwe tí wọ́n bá fẹ́ mú wá ẹ̀ wallahu faddala ba'dakum ala ba'din fi rizqi ọlọ́run ọba gbé ọlá fún apá kan lórí apá kan fi rizqi ọlọ́run jẹ́ àjùra wa lọ nípa arísìkì ọlọ́run jẹ́ àjùra wa lọ ètò àtọ̀dọ̀ ọlọ́run ni ẹnìkan ò ní owó ju ẹnìkan lọ kì í ṣe pé nítorí pé wọ́n tarí bí ẹnìkan òun lọ́wọ́ jẹ́ àgbà tọ́lọ́n dẹ̀ mọ̀ pé òun náà lọ́ọ́ kọ́ tọ́jú gbogbo àwọn àbúrò rẹ̀ kọ́ ayé pé òun lọ́lọ́wọ́n bọ́ wà gbowó fún kó lè bá àtọ́jú àwọn àbúrò rẹ̀ kọ̀ọ̀kan lọ́hùn ó lè jẹ́ pé ọmọ tí wọ́n bí gbẹ̀yìn lọ́lọ́wọ́n bó gbé owó lé lọ́wọ́ gbogbo àwọn àgbàlagbà ó sì ní ìdìbò kátà sí i kọ́dà ọlọ́run tún lè ní ọmọ fún wọn kankan kó so ètò ọlọ́run so lè lọ́wọ́ fún so kò sí ọlọ́run bá fi ń ṣètò ẹ̀ náà ni ọlọ́run bá ní ikma fún gbogbo nǹkan pátá yanyan ni làwọn afáàn sàlàyé fún wa pé ọlọ́run ló ń gbọ́lá ju ẹnìkan lọ ní arísìkì àwọn afáàn kí n la fẹ́ fà yọ ń bẹ̀ wọ́n kọ́kọ́ sọ fún wa wípé táyé ó fi parẹ́ a máa rí olówó a dẹ̀ máa rí tálákà ni so a máa rí olówó a máa rí tálákà táyé ó fi parẹ́ ọlọ́run á jura wa lọ pẹ̀lú kí ni ọ arísìkì. àwọn tí wọ́n jẹ́ àwọn tó ń darí ayé wọn nìkan tó ń pè ní ìṣirọ̀kíyà òun náà ní pé gbogbo wa ká má rí olówó ká má rí tálákà kọjá wípé gbogbo wa pátá yányán kò ní sólówó nu wa àwọn ń wo ìjọba èèyàn ìjọba èèyàn ẹ jẹ́ kẹ́nìkan má jẹ́ olówó kẹ́nìkan má jẹ́ tálákà so ká máa gbé inú kọ́ńtì dọ̀jẹ́ yí pé a wà ń bẹ́ẹ̀ ẹnìkọ̀ọ̀kan ní tó bá nídìí ni ó lọ máa mú kò ní pẹ́ ẹnìkan ni ó jẹ olówó ẹnìkan ni ó jẹ tálákà àwọn afáàní irú system of government báwọn ọlọ́wọ́n bá ti ta kó pẹ̀lú àyà yìí láéláé ẹnìkan máa jẹ olówó ẹnìkan máa jẹ tálákà ni ọlọ́wọ́n ti ṣètò ẹ̀ nìyẹn so káwá sọ pé adínà máwọn ẹnìkan pé kí wọ́n máa jẹ olówó afẹ́ kí gbogbo àwọn èèyàn ó ní equal right níta bá ti gbélé báyìí kálukú jọ ní equal right mẹ́rin irọ́ nìyẹn kì í ṣe ẹ̀dá ọmọ ènìyàn là ń pèpè sí yẹn ẹ̀dá nǹkan míì láti kí ni ọ òun là ń pèpè sí i so ọlọ́run ọba gbé ọlá fún wa jura wa lọ ọlọ́run ọba òṣìṣẹ́ máa sọ bẹ́ẹ̀ ọlọ́run nánú kọ́sámúná bẹ́ẹ̀nà ọmọ ìṣàtà ọmọ fìlẹ̀ ayé àti dúnìyà ọlọ́run àwa là ń pín tí kálukú fi ń jẹ́ èèyàn tàbí ń ṣègbésí ayé nínú sẹ̀mí ilé ayé yìí wàrọ̀pánà bàdọ̀hún fọ́ọ̀kọ̀ bá dín darajat ọlọ́run ní ajẹ́ káwọn kan ju apá kan lọ lèyẹ tẹ́kìdá bàdọ̀hún bàdọ̀hún sòkòrìyà ọlọ́dọ̀ ẹgbẹ́ yìí tí mo sábà gbẹ̀yìn ẹ̀ gángbà mi ẹlòmíì ọmọ afẹ́ ni kejì ẹ̀ ṣe yẹ̀yẹ́ ni pé látijọ́ tí wọ́n ti ń ṣiṣẹ́ o tún wá rí nǹkan báyìí o lè dára slippers kan látijọ́ tó ti ń ṣègbèsè ayẹ sọ ẹ̀ <laughs> tí wọ́n tún máa fi ṣe yẹ̀yẹ́ ọlọ́run ni ara ètò ọlọ́run náà ni òun àwọn àmọ́ ròyìn pé gbàdúrà ń ṣiṣẹ́ òun tó ń ra ju sílípàsì bíi mẹ́ta mẹ́rin márùn lọ agbára òun lòun fi ṣe kí sagbára rẹ ọlọ́run ló ṣètò gbogbo ẹ̀ síbẹ̀ ọlọ́run gbọ́lá fún apá kan ju apá kan lọ fi rìsíkì sọ nínú àrísìkì sọ ọlọ́run bá wọn sàlàyé nam. amalẹ́dínà fúdìlù bìrọ̀ di rizikihim alama malakat aymanuhum. ọlọ́run wa ń sàlàyé fún wa wípé alẹ́dínà fúdìlù àwọn táwọn ọlọ́run ọba gbé ọlá fún alẹ́dínà fúdìlù yẹn ni àwọn olówó alẹ́ agniya àwọn olówó máa bẹ̀yẹn ni máa ná fíà ó ní ẹ lè rí olówó láéláé fàmọ́ bìrọ́ di rísíkì him kí àwọn olówó kí wọ́n wá ní gbogbo owó mi pátá yányá mo wá kó àlámámálákàtì àyìnmọ́ kọ́ ní gbogbo dúkìá mi o ẹ̀yin tẹ́ ń bá mi ṣiṣẹ́ ìwọ́n tó bá mi fọ tọ́lẹ̀tì ìwọ́n tó mi fọ mọ́tò ìwọ́n tó mi ṣe kínní kan so èmi àti ẹ àtijọ́ ni dúkìá yìí àtijọ́ ni fàhún fi ìsàwà. fàhún fi ìsàwà. kọ́ wo èmi àti ẹ bákan náà ní sórí equal right lájọ ní lórí dúkìá yìí tí wọ́n fẹ́ gbé mọ́tò yìí jáde olùsọ fún mi pé ìwọ kankan fẹ́ gbé jáde <laughs> ọlọ́run ṣe ọ̀rọ̀ sí alẹ́ kankan ní àwọn tó lówó tí sọ bẹ́ẹ̀ òun ló ṣe wàhálà rẹ̀ òun ló kówó ẹ̀ jọ òun ló ṣe gbogbo ẹ̀ ọwọ́ aláwọn ti ń fún lóúnjẹ sọ ọwọ́ pé gbogbo wọn pé ẹ̀wọ̀n sọ̀sẹ́ rí <laughs> dúkìá ó ti di ọtí dèmi àti yín o ikú ọ̀ra ẹ̀tì lájọ níbẹ̀ òdú ọba ti sun yàrá kan sọba lè gbọdọ̀ wọ́n tó yàrá ìpín náà gbọdọ̀ wọ́n mi ọlọ́ni kò lè sọ bẹ́ẹ̀ láìláì èyí tẹ́jọ́ mi èèyàn ẹ̀ lè jẹ́ nìkan bá yín ṣíà ráìtì yín ẹ̀dẹ̀ ń mú ráìtì ọlọ́run ọba ẹ̀dẹ̀ lọ gbé fẹ́lẹ̀ mi ọlọ́run tó yẹ kẹ́ ẹ jọ́sìn fún ó fún yín ní jíjẹ ó fún yín òun ló dá yín gbogbo ohun tó ṣe fún yín ló sọ látàárọ̀ yìí ó wá ní kẹ́ ẹ sin òun ẹ wá lẹ́yìn nísìnyí ẹ wá ẹlòmíì lẹ́ lọ́mọ gbé sísìn yẹn lẹ́ lọ́mọ gbé fún yín tẹ́yìn gẹ́gẹ́ ò lè gbà fúnra yín ẹ ẹ lè dẹ́rù ẹ̀wò láìláì ẹ bùn yẹn lówó abuni oúnjẹ abuni èwo lásìkò àjọ ní àlejò ní láìláì ó lè bu lówó wọn náà lọ da tiẹ̀ lẹ̀ ọjọ́ ibi tó bá ti jẹ́ kiri ṣùgbọ́n kó ní nǹkan tó níw ṣùgbọ́n kó náà a máa ní kẹjọ ní ikọ́ ẹ̀kọ́ ṣe ikọ́ ra ẹ̀kọ́ ṣe ṣe ọlọ́ni sọ nǹkan tí ẹ lè ṣe ni ẹ̀yin tẹ́ ẹ jẹ́ ọmọ ènìyàn ọlọ́run bá mú àpèjúwe wá ìyẹn ni àwọn ujatun akiliya àwọn ujata tá a máa mú wá fún yàn láti inú làákàyè. No kọ́mọ èèyàn náà ronú sí i dáadáa kọ́mọ èèyàn ó lè bá a ronú sí i dáadáa ọ̀nà ọlọ́run ọba fi mú wa ká lè ronú ṣùgbọ́n táwọn èèyàn wà ronú sọ ọlọ́run ọba máa wọn àpèjúwe wa fún àwa tá a jẹ́ ọmọ ènìyàn ọlọ́run tún sọ nínú swatu Rome aya twenty eight dọ́rọ̀ balakun masalan min anfusikum ọlọ́run ní ara yín náà la fi ń ṣàpèjúwe fúnra yín nusratu Rome ayah twenty eight irú ayah yìí náà ni ọlọ́ni ara yín la fi ń ṣàpèjúwe fúnra yín alilakun mi máa malakati àìmánu kún mi ṣòraka ìmọ̀ àròzàkùnà ọlọ́ni nǹkan dáa ṣe níjà àti ìmú fún yín ǹjẹ́ ẹ lè sọ pé àwọn tẹ́ ẹ ní tí ń bá yín ṣiṣẹ́ tí wọ́n jẹ́ àwọn ọmọ ọ̀dọ̀ lọ́dọ̀ yín ǹjẹ́ ẹ lè sọ wípé kí wọ́n ó di ẹ̀ńtẹ́jọ́ máa ṣí àrẹ̀ fàántùn fi ìsàwà. fàántùn fi ìsàwà. kẹjọ wá rí bákan kan náà nípa dúkìá náà. takhafunahum kakhifatikum. ọlọ́ni kẹ wá máa bẹ̀rù wọn kẹ ẹ máa bẹ̀rù wọn bẹ́ẹ̀ ni náà ti lè máa bẹ̀rù ara yín pé mo fẹ́ gbé mọ́tò jáde ṣé kò ní bínú mo fẹ́ gbé mọ́tò jáde <laughs> ọmọ ẹ̀ tó gbà ṣiṣẹ́ tó <laughs> ṣé kò ní bínú pé mo lọ tọ́lẹ̀tì ṣé kò ní bínú ṣé tọ́lẹ̀tì mo lọ wọ̀ tí mo ti lọ yàgbé ṣé kò ní bínú ṣé o lè ṣe bẹ́ẹ̀ láéláé. ẹ̀yin wá nìyí ẹ̀yin náà wá wo nǹkan táwọn ọmọ ènìyàn wá ń ṣe tonti bẹ́ẹ̀ náà wà máa àdà tonti bẹ́ẹ̀ ẹ̀jẹ̀ àlùnálẹ̀ àsìnáàmà ṣuraka àlèlà. àyàwó ni òòṣà àtọ́lọ́wọ́n jọ ń ṣe àsánmọ̀ ni ìgbé àwọn ọlọ́wọ́n bá kó lẹ̀ sọ ẹ̀tọ́ ọlọ́run ọba wọn lè jọ níní òòsà igi tọ́lọ́run dá tí ò wúlò fún kankan èèyàn tọ́lọ́run dá gbogbo àwọn ẹ̀mí ni jésù ni èmi kékeré ọlọ́run tó dá gbogbo wọn ó ní fún wọn ní jẹ ó ní fún wọn ní mu ẹ wá láwọn àtọ́lọ́run ni wọ́n jọ ní sánmọ̀ àwọn àtọ́ wọn jọ ń ṣe bọ́ pé àwọn ni wọ́n lè sọ àwọn ni wọ́n lè ṣe tó wá wù wọ́n lórí sánmọ̀ ọlọ́run gbọ́dọ̀ tún ọlọ́run gbọ́dọ̀ ọlọ́run gan máa fi àwọn ọlọ́run gbọ́dọ̀ fi àwọn yẹn náà àwọn òòsàn ọlọ́run gbọ́dọ̀ ọlọ́run gan gbọ́dọ̀ fi àwọn ẹ̀bẹ̀ náà làwọn àfa kan wà ọlọ́run máa bẹ̀rù wọn irú bẹ̀rù wọn kí ọlọ́run ọlọ́run gbọ́dọ̀ máa bẹ̀rù àwọn àfa kan irú bẹ̀rù ònu ẹ̀ńtọ́ lọ ẹ̀ńtọ́ dá tí ń fún lóúnjẹ tí ń fún ní nǹkan tí ń fún gbogbo ẹ̀ ẹ̀bọ́n náà ẹni ó máa jí rẹ̀ bẹ́ẹ̀ pé kó ṣe nǹkan fún òun ọlọ́run bẹ̀rù rẹ̀ ọlọ́run ní bẹ̀rù ẹ̀ ọlọ́run bẹ̀rù ẹnì kankan o <laughs> ẹ̀ńtọ́ dáyàn ọlọ́run amúwa náà wọn náà wọ tí wọn náà ní tí wọ́n gbé wọn lòún fún lóúnjẹ tó ń fún ní gbogbo ẹ̀ tó ń tọ́jú ẹ̀ tó ń ṣe gbogbo ẹ̀ tó ń sọ gbogbo ẹ̀ tẹ́gbẹ́ tí ọba rí ọkọ̀ lè ṣègbésí ayé ọba sọ pé ọya gbogbo dúkìá mi yìí o èmi àti ẹni kájọ máa ṣe àrẹ sọ kọ́dà máa bẹ̀rù ẹ sọ ìjọba ti ń lò lọ́wọ́ ìgbà kí mo fẹ́ lò ó lè sọ bá nǹkan bá láàká ìmú ọlọ́ni ìgbà náà máa gbé ó bala aka yìí mu ọlọ́ni afabi ní matila. afabi ní matila yẹjihadun. ọlọ́ni ṣé ìdẹ̀kùn ọlọ́run ọba yẹjihadun lẹ́wọ̀n a máa lẹ́wọ̀n lẹ́wọ̀n lẹ́wọ̀n ìdẹ̀kùn ọlọ́run kọ́lọ́ ọlọ́run tó mú bá wa jáhada olè onímọ̀ fún ibi dára ẹ̀ ọlọ́run afabi ní matila yẹjihadun. ọlọ́ni ó ti burú jù ìdẹ̀kùn ọlọ́run lẹ́wọ̀n látara bẹ́ẹ̀ bọ́lá ọba ti ń ṣàlàyé fún wa nìyí bọ́lá ọba ti ń pe làákà àwọn èèyàn wálé wọ́n pe àwọn làákà so bọ́lá ọba ti ń pe làákà àwọn èèyàn wálé nìyẹn bọ́lá ọba máa pe làákà yìí so làákà ìwé Kùránì ti ń pe àwọn èèyàn wá kí lè bá ronú sọ̀rọ̀ Ọlọ́run so Ọlọ́run ọba ti ní ujá tó ń bá lẹ́gà lórí àwọn èèyàn àwíjàre tó tó tán yányán ó mú àwọn ìdí èèyàn fi lè tètè jẹ́ bí wọ́n bá lè ronú èèyàn gbọ́n tọ́lọ́ bá ń sọ yìí látara bẹ́ẹ̀ kọ́lọ́n kó fún alágbèyẹ ọ̀rọ̀ rẹ̀ àmín ìta gbọ́ kọ́lọ́n jọ sí ọlọ́nfààní kọ́lọ́n jọ wọ́n mọ́. سبحانك اللهم وبحمدك اشهد ان لا اله الا انت استغفرك ni pé ní ẹjọ ní àsìkò yìí bíi èló ni zaka ni ó wọnú ẹ and then ẹni tó wá jẹ́ òṣìṣẹ́ ìjọba ǹjẹ́ ó lọ́nà tí ó gbà tó ní ó gbà yọ zaka kẹ ṣàlàyé fún un. zakati ẹ má fẹ́ mọ etí zakati jẹ́ yóò mọ etí dọ́là jẹ́ ti mọ etí dọ́là jẹ́ àwọn kan níjó ní ìwà síta lọ wọ́n sọ pé dọ́là jẹ́ three hundred and kìíní kan nam ara official kìíní kan nìyẹn títà àtọwọ́dọ́wọ́ lélẹ́yìn o sọ gbogbo ẹ̀ ò bẹ́ẹ̀ ju three ten lọ ní official kìíní so three two ló jẹ́ official kìíní yẹn yẹn máa times it by four thousand four hundred and forty yẹn máa times it by four thousand four hundred and forty yìí tó bá jẹ́ nígbà tí wọ́n tí wọ́n ṣe ó kọjá one million àti nǹkan kan nígbà náà so iye tí sàkà máa wọ máa wà lọ́dọ̀ èèyàn ló ti di ọdún kan èèyàn ó dẹ̀ yọ one all over forty nínú ẹ̀ so èèyàn dá sí forty ẹyọ kan nínú ẹ̀ òun náà ni èèyàn ọyọ sọ bí ọ̀rọ̀ zakat bó ti jẹ́ nìyẹn ẹni tó bá ń ṣiṣẹ́ ìjọba wọn ò rán ní zakat yọ torí pé ń gbowó oṣù ẹni tí ń gbowó oṣù ọ̀sán oṣù ọmọ ń bẹ ọ̀ràn ń jẹ lé bẹ ẹ wá ní yọ zakat <laughs> ẹ̀ kàn tán ara rẹ jẹ ní o owó yẹn yóò kó jọ àdàbà tó kó jọ lórí pé wọn fọwọ́ kan lórí ọdún kan tó yẹn pé àdàbà tó pé tó tó bẹ̀rẹ̀ sí ka ọdún tí bá ń yọ owó kan lẹ̀ nínú owó oṣù rẹ̀ tó bá tó pé yóò tó máa ka ọdún so owó yẹn gbọ́dọ̀ jẹ́ owó téèyàn fọwọ́ kàn àbí yẹn fi ṣe business so owó náà bá ti fọwọ́ kàn pé o ò débẹ̀ òun rí owó mi ná níbo mi so òun náà ń pè ní owó téèyàn máa yọ zàkà náà èso owó tó ń ná tó ń gbọ́ bùkátà títún padà dé tó ń gbọ́ bùkátà òun kọ́ ni wọ́n sọ. ẹ jọ ọ̀sà gẹ́gẹ́ bí ẹ̀kọ́ tí ẹ kọ́ wa pẹ̀lú amúrù tán lò ní fast sixty nine tí alálòkú kúlì àti òsùlùkì sẹ́yìn ká máa ń lò fún akílù wọ́n sì wá lò fún gẹ́rù lákìlù kò yé ń bẹ̀ yẹn sọ́s. alhamdulilayi bara mi alákọ̀ọ́kọ́ amúrù ti ọmọ ènìyàn òyìnbó lè fi wé amúrù ọlọ́run ọlọ́run ọba yá amúnú máa yàṣọ nítorí Ọlọ́run lọ́ba máa ń pa láṣẹ ìgbà tó dá kọ́lámù tán Ọlọ́run bá dá gègé tó fẹ́ kọ́ Ọlọ́run ní uktub Ọlọ́run ní wọ́n gègé máa kọ́ nǹkan Ọlọ́run wọ́n lọ kọ́ nǹkan sọ Ọlọ́run ní uktub máa ṣe kí ni ọ máa kọ́ nǹkan ní kí ni mo fẹ́ kọ́ sọ Ọlọ́run ní máa kọ́ gbogbo nǹkan tí ó ṣẹlẹ̀ ìní nìyẹn ẹlẹ́gẹ̀jì ọ̀nà ni pé kúlì tó wà ń bì ọ̀nà ni pé. Eh, gbogbo àwọn tó jẹ́ àwọn kíní yẹn jẹ́ gérò lẹ̀ ákìlì gérò lẹ̀ ákìlì dẹ̀ ni a máa sọ wọ́n dobìnrin ẹyọ kan ọlọ́run bá ti lò bẹ́ẹ̀ ọlọ́run bá lè pàṣẹ fẹ́ tó bá wù ọlọ́pàṣẹ fún yín bẹ́ẹ̀ bá a ti máa ń sọ pé gbogbo àwọn gérò lẹ̀ ákìlì kò di íyà so náà ló padà di mẹ́ẹ̀ ọlọ́run kúlì yẹn ni pé gbogbo yín ẹ máa jẹ gbogbo jẹ gérò lẹ̀ ákìlì ọlọ́run wa fún gẹ́gẹ́ bí kíni o obìnrin kan ṣoṣo so ọlọ́run nǹkan tó jẹ́ nǹkan tí ò lè gbọ́ nǹkan so tí ó máa dàgbà dé pé èèyàn bá èèyàn sọ̀rọ̀ bí èèyàn bẹ́gbẹ́ èèyàn sọ̀rọ̀ so ọ̀dọ̀ Ọlọ́run nìkan ló ti lè wá so pé kíní ẹ wá jẹ́ nǹkan tó pọ̀ tí èsì ẹ̀yọ kan mọ́ tó wá jẹ́ gẹ́rù lẹ̀ ákìlì Ọlọ́run máa sọ di kíní o tó kílẹ̀.